pátápátá ni eégún daṣọ borí àbùtán ló ṣàbòdì ìgbín àsìkò tó láti jẹ́ iṣẹ́ tẹlẹ́dùmarè torí ẹ̀ràn wa sáyé. iṣẹ́ tí elédò àárọ̀ mi I don't understand. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wáyé ọmọ ẹ̀dá ọ̀tọ̀ ni iṣẹ́ tí elédùmarè rán ẹ iṣẹ́ tí a dá ọ ni gbígbéga àti ìgbédìde iṣẹ́ àti àṣà lárugẹ ní ilẹ̀ kóòtù òjíire bí ẹ̀yà àbí ìran bá fi ọwọ́ yẹpẹrẹ mú àṣà àti ìṣe wọn irú ìran bẹ́ẹ̀ kì í pẹ́ parun àṣà àti ìṣe Yorùbá ti ń jàjò rẹ̀yìn fúndìí èyí gbéra. I don't think uh, you are talking to the right person. Ah! Ah! Èèwọ̀ odi ẹwu ni padà. láti òní lọ èdè yorùbá nìkan ló gbọ́dọ̀ máa sọ èdè mìíràn ti di èèwọ̀ fún ọ. ṣùgbọ́n kò lè easy bẹ́ẹ̀ yẹn. ó láti wí máa sọ̀rọ̀ bí aṣojú àṣà àti ìṣe Yorùbá. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ awọ ọba adífáfọ́ba nígbà tí ó joyè aṣáájú ó ní bí kò sí ọ̀tún tí kò sí òsì tí kò sí akọ tàbí abo ta ni yóò ṣalátìlẹ́yìn ọba ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àtìlẹ́yìn mi ẹ ṣé o àgbà olówó lọ́wọ́ a ní kò pọ̀. ta ló tún lè fún wa ní owó èmi o èmi lè mọ mọ mọ mọ mọ mọ mọ mọ ẹ farabalẹ̀ ìkọ̀ọ̀kan láwọn ṣe ìkọ̀ọ̀kan ní àní ẹ̀ka òkú ẹ dákun ẹ fún mi ní ìtìjú méjì ẹ má bẹ̀rẹ̀ wá lórí ẹ̀ ọlábí. Bukola, what kind of shit you put yourself into? Pẹ̀lú pẹ̀lú bullshit tó wà ní wọ́ọ̀dì teaching lórí trips. Teaching why? O tún wá ń teach o tún lè teach good subjects. You see all this microbiology, economics, law, you can't teach all those courses. Yoruba, is it not the same Bukola? Are, are you sick or something? What's, what's the problem now? Olabi, nǹkan kan ò ṣe mí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí ò bá ti bá ẹ lára mu bóyá kó bẹ́sẹ̀ sọ̀rọ̀. I don't, I don't get it. Listen to yourself. Listen to yourself. Kí n bá ẹsẹ̀ mi sọ̀rọ̀. Am I daft? Ṣé ẹsẹ̀ mi jẹ́ human being kí n máa bá ẹsẹ̀ sọ̀rọ̀? Ah, see, the way you dressed. Wọ́n náà wúrò nǹkan. The last time ṣe mo rẹ́lẹ̀ inú documentary àwọn Dọ́ládépọ̀ back in the day. Wúrò nǹkan yẹn. People don't just dress like this anymore. This is modern world. Wọ́n kọ́ tó wọ̀. How much are they selling this material? And then there was, imagine you were putting on this. Ah! Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Mo ní kó o bá ẹsẹ̀ ẹ sọ̀rọ̀. O ò tún lè dá ìyẹn túmọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, tí wọ́n bá sọ fún yàn pé kéèyàn bá ẹsẹ̀ ẹ sọ̀rọ̀, wọ́n sọ fún ẹni ẹ pé kó máa lọ ni. O ní pé mò ń kọ́ Yorùbá. Ẹ kí wàá ní papambarì nínú nǹkan tí mò ń kọ́. Èdè Yorùbá jẹ́ èdè tó gbé àṣà wa lárugẹ. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Ẹ o ní pé kò yẹ kí n kọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń múra kí ló ṣe ìmúra mi wo ọlábíyì èèyàn mélòó ló kàwé tó wọlé ṣóyínká àbíọlá ń kọ́ ó ń sọ èdè yorùbá lẹ́nu ó sì ń gbé àṣà wa lárugẹ ìwọ náà ti wá wò michael adenuga tó tún jẹ́ ọmọ ìjẹ̀bú gbọ́ èdè ẹnu ẹ̀ èdè yorùbá dá ṣáká lẹ́nu ẹ̀ ò ní pé ẹ sí o èdè yorùbá ò ń ṣe nǹkan tó dáa láyé òde òní gẹ́gẹ́ bó ṣe ń sọ irú ẹ̀ yìí ò gbọ́ yorùbá àwọn tó tẹ̀lé ẹ àwọn ò lè sọ ká tó wá sọ àwọn ọmọ tá ẹ̀ṣẹ̀ ń bí láyè sí. sorry sorry come off it wú yorùbá yẹn kù okay yorùbá yorùbá yorùbá ṣé o lè fi yorùbá yẹn lè lọ sí bank lọ place check ẹ pẹ̀lú yorùbá what kind of what's my business with yorùbá must you speak yorùbá before you get rich. fara ẹ balẹ̀ ẹ láyé dayé ọ̀làjú ẹ máa fi gbogbo ẹ̀ ṣe wèrè wo ìwọ ló ní ẹlẹ́kùn ọkọ ẹ o mi ò gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ tètè gbé kó máa lọ ó dìgbà. kí la fẹ́ fàṣà ti ṣe é wé náà kò sí òun ẹ́ ní ọtọ́ kábìtà ti wá àmì ìdánimọ̀ wa ni yorùbá dùn ká ọdún gbọ́. gbìyànjú o ah. ọkọrin ó tún lùlù sí àmọ́ èmi gan mọ̀ pé ó ní nǹkan lọ́wọ́ báyìí nkọrin ó sì tún lùlù ah, ah, kákìkáyìn só lè fèdè bó ṣe gbogbo ilé. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló dé tó jẹ́ pé èdè Yorùbá ò níyì mọ́ tó bá jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì là ń gbé lárugẹ. exactly àsìkò wa ti wá tó báyìí nǹkan tí mo mì ni pé táìmù wa lélẹ̀ láti gbé èdè Yorùbá yìí ní arugẹ. ká gbọ́ pé ní gbogbo agbègbè wa yìí Sisi Bukola nìkan ló gbọ́ èdè Yorùbá tó gidi lẹ́nu. ó bad ó bad ó burúkú jù ẹnìkan péré. ẹ jọ o kí wàá ní solution báyìí. solution tèmi rò pé a lè ṣe ni pé ká kó gbọ́ àwọn ọmọ wa wọ̀nyí ká kó lọ sọ́dọ̀ Sisi Bukola tí Bukola bá kọ́ wọn ní èdè Yorùbá láàrin oṣù méjì ó dá mi lójú wípé àwọn ọmọ yóò lè sọ èdè yorùbá tó gidi lẹ́nu. okay ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ yìí o. yes suggestion yẹn fine bóyá tó bá dọ̀la ẹ̀yà conclude ká lọ máa wọn mọ̀ wá ká dẹ̀ kọ Bùkọ́lá. Eh, a jẹ́ pé àwa la la ṣá wa àwa la la ṣá wa ẹnìkan ò lè bá àwa la la ṣá ẹgbẹ́ rẹ̀. níjàpá bá forin bẹnu ẹ̀yẹn ṣàmọ̀ wípé ìyá alákàrà ta ní ń pè ìyá alákàrà ṣeré. ìyá alákàrà. ta ní ń pè ìyá alákàrà ṣeré. ìyá alákàrà. ó ń ta sọ́sọ́ sí mi nímú. ìyá alákàrà. ó ń ta dòdò sí mi lọ́fun. ìyá alákàrà. ta ní ń pè ìyá alákàrà ṣeré o. ìyá alákàrà. ta ní ń pè ìyá alákàrà ṣeré. ìyá alákàrà. bíjàpá ṣe ń kọrin bẹ́ẹ̀ nínú ìyá alákàrà dùn ìyá alákàrà bá fún ìjàpá lówó ta ló mọ ta lọ ẹ̀kọ́ wa. Ah, ah. ẹnì kejì àwàdé ó pè mí ìwọ. ó sọ pé ká má mọ sojú kòkòrò mọ́. ó sọ pé ká má mọ sojú kòkòrò mọ́. ó sọ pé kí ni o. ó sọ pé ká má mọ sojú kòkòrò mọ́. nídìí èyí ẹ̀yin ọmọdé ẹ sojú kòkòrò. ṣé wàá rí i a ṣeré alẹ́ dáadáa báyìí ẹ jẹ́ ká parí àlọ́ wa tèmi ká fi rọ̀ báyìí ná nígbà tó bá dọ̀la á tún mọ́ pàdé ẹ kẹ wá kíya yín o kẹ sì kí bàbá yín náà. ṣé ẹ gbàgbé orin tá a máa ń kọ́ relé. àmì relé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀kọ̀ òróró kó tó ilé. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bẹ sọ mọ́ńkele o ò tiẹ̀ béèrè kí nìdí tí mo fi pè é ní mọ́ńkele. bí ẹ tẹ̀lé pè mí mọ́ńkele sórí ọmọ kékeré ni wọ́n máa ń pè mọ́ńkìlì ó ti mọ̀ yẹn báyìí o ṣó wá rí ní ìgbà ìwáṣẹ̀ ẹkún ìyàwó ó jẹ́ gẹ́gẹ́ bí orò ìgbẹ̀yìn tí wọ́n máa ń ṣe fún omidan tó múra láti lọ lé ọkọ inú rẹ̀ á dùn póun lọ lé ọkọ o ṣùgbọ́n inú rẹ̀ ò ní dùn póun ń fa àwọn òbí òun sílẹ̀ òun á náà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ á kúnlẹ̀ á lọ ọ̀dọ̀ ìyá àti bàbá á lóun fẹ́ gba èrè lẹ́nu wọn á wá máa sọ ẹkún ìyàwó dúró lọ́rẹ́ mi ọmọbìnrin èdè yìí ẹ kó ìyàwó ní mọ́tò ń kọ́ ọmọ yìí ṣé gbogbo èdè lọ́gbọ́ ni. Ah, ah. <laughs> gbogbo ẹ̀wà èdè Yorùbá pátápátá ẹnu rẹ̀ ló wà ah, ẹkún ìyàwó ní nǹkan ọmọ. ẹ̀bùn tó lágbára lọ́dọ̀ fún o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. dúró lọ́rọ̀ gbà mo fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀ tí ò yé mi ṣé kéèyàn gbọ́ èdè ṣé kíkọ́ ni àbí ẹ̀bùn. ah méjèèjì ń ṣiṣẹ́ fúnra wọn ni o. Ah, èyàn kọ́kọ́ kọ́ bó bá ti wá kọ débì kan yóò wá fara ẹ̀bùn ọlọ́wọ́ wá farahàn láti pàṣẹ rẹ̀ òun náà kọ díẹ̀ òun ló jẹ́ kẹ́bùn ara rẹ̀ máa farahàn báwọn hmm. kò yọ hmm. ah, ní ọjọ́ kan ó sọ èdè Yorùbá kan ẹ̀rọ Ọlọ́run bá mi hmm. ó kàn kọjá lọ ni ó ní sànbẹ̀sùn fapórọrí ìwọ ọmọ ní mọ̀mọ́ sòkígbẹ́ ah, mo á rò ó mo rò pé ẹni tó fẹ́ sùn tó sàn ọ̀bẹ tó sàn sùn yóò nídìí. ó wá fi apó rọ yí ah, dájúdájú ẹni náà ti mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ló fi múra lẹ̀ àpò ah, wa bó ṣe sọ́tàn báyìí ọkàn kọjá lọ ẹ̀ mo wá wò báyìí pé ah! ọlọ́run fọ́ mi èdè ìlẹ́bùn pọ́pọ̀. bó mo ṣe máa ṣe kó ìyàwó náà. a máa sọ báyìí pé ìyàmọ̀dé mo fẹ́ wá gbàrẹ́ mi kí n tó mọ̀ lọ. ẹkún ìyàwó ege. ire mi ò pọ̀ ó mi lọ́wọ́ ire mi ò pọ̀ òkun náà mo rí gbà ire kọ́kọ́ mayanku kọ́mọ mayanku èmi lọmọ lódò kan ò téréré èmi lọmọ lódò kan ò tàràrà o tí ó mọ sàn wéréke tí ó mọ sàn wéréke tó dẹ́yìn kùlé ọ̀sílẹ̀ tó dá bàtà. èdè bóòlì. Ah, ẹ kú kalẹ̀ o. kú iṣẹ́ takuntakun. o ẹ ṣeun. a wò ó mọ́ rẹ́rìn ẹni yẹn náà lèmi ìfẹ́ mọ́ rí ọ̀n pé bá ti rẹ́rìn rẹ báyìí bí ó ń fà ni n ó sùn mọ́ o ò ní nalẹ̀ dákun kémi náà lè dé. bára rẹ bó lè bọ wà ń bí wà ń bí kí la gbé kí lo jù ó ń bára rẹ àfọlówó ó tó ń garun wọnú ilé ṣé táwọn inú alẹ́ èèyàn gbé dé kọ́ fún lẹ́bù ọ̀wá nǹkan fẹ́ lọ bá ọ̀rẹ́ ti yàtọ̀ irọ́ òǹfà ń bẹ lára ọmọbìnrin yìí. òǹfà kí ni ń bẹ lára rẹ. ah òǹfọ̀nà fún bẹ lára rẹ. lẹ́yìn là ń bọ́ sọ. ìfà mi ni ó lè ní ọ̀dàjà mọ gbọ́. ká mọ gbọ́ bá wọn dàbà o. gẹ́gẹ́ bí mo ṣe ń kọ́ ẹ lọ ọmọ àwíbá ìpè. Ah, mo ní wàá máa lọ àbí dandan wà bẹ́ẹ̀ ni mo ní mi ì lè fi ọ táwọn wà bẹ́ẹ̀ ni. Ah, kí ló dé o ò sì farabalẹ̀ fa torí ah, ẹni a rí la fẹ́ rí. ó ní sórí ibú Bùkọ́lá ò ní sórí ibu sórí ọ̀rọ̀ tó sọ ọ̀hún ah ọlọ́run ó gbìjà tiẹ̀ náà jà dákun bá mi bẹ́ẹ̀. jọ torí ọlọ́run èwo ni wọ́n tún sọ lẹ́nu yìí mo ní kí ló tún bá wà lẹ́nu tó tún sọ yìí. ẹ jẹ́ n sọ fún ọ̀sálẹ̀ wa sórí bó ṣe ń wò mí yìí mo kàwé gan o mo kàwé I read thirty six books nílé mọ́kà ọgbọ̀n àti mẹ́fà tí mo ṣìkà tó pé pérépéré tí ò ṣe é yọ kú o tó ti yọ tó o bá fẹ́ mi ah ìwọ náà mọ̀ pé èèyàn lọ fẹ́ àti pé téèyàn ọba sún mọ́ra wọn èèyàn mọ irú èèyàn téèyàn jẹ́. bọ́ yẹmi wò kó o ṣe mi. àbí ìsúnmọ́ ni là á mọ̀ sí ẹni. àbí sálẹ̀ wá wọ́n ti parí ọ̀rọ̀ ìsúnmọ́ ni là á mọ̀ sí ẹni. ìyéèdè ẹ tún ti bẹ̀rẹ̀ abẹ́ ẹ̀gbọ́ àtòrí ń mọ̀ rí ọjọ́ mi. sálẹ̀ wá. sálẹ̀ wá. sálẹ̀ wá. sálẹ̀ wá. ẹ àtòrí ìwọ fọkàn rẹ balẹ̀ ah. ṣebí sálẹ̀ wá ni ìwọ ni ó padà fẹ́ iná ọlẹ́ òun lọmọ ẹranko rẹ̀ ó yà gbẹ̀yìn. Bukola james ọ̀gá kankan fún ọ sọ ẹ̀ mọ̀ pé ẹ̀yin obìnrin ilẹ̀ mẹ̀sì ara yín tọ̀ ìwọ bẹ̀ mi kò sí lórí sọ̀rọ̀ bọ́ ò ní pín yẹn. ṣàléwá. ṣàléwá mo ti lọ o. kò jẹ́ gbádùn náà ló bí kúkú gbà lè fún yọ gbà yọ gbà. ẹ̀yin méjèèjì ọkọ̀ kò ní sí òun bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ẹ kí ni ẹ̀gbọ́n ọrùn ṣé o ṣì ń bẹ lákàtà rẹ. àwọ̀ ìwà lákàtà in fact ó ti ẹ̀kọ́ ọmọ rẹ. kò ní í ṣe wù tó bá ti wà lákàtà rẹ ó kéré jù orí kò fi ara lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò ní í ṣe wù. ṣe ọkúnyán pamọ́dà gbogbo òjòjò tí ń ṣàdán òbẹ̀ nígbàkú rẹ̀ kú ògùnmọ̀ nígbàkú yeye igi okiro nígbàkú ẹ̀mí àwọn ọ̀tá rẹ̀ ní ọgbàkú rẹ̀ kú àṣẹ èmi sọ pé kò sí tí ó sì ọ. ẹ ṣe bàbá ìyẹn ni pé ká máa jẹ̀kọ́ lọ ká fọkàn balẹ̀ ń tiwa. ẹ máa ṣe fàájì yìí lọ kò sí tí ó sì ọ. kò sí bẹ́ẹ̀ bóun bá ti pọ́n rú ẹ̀pọ̀ tí mo ní ọmọ sí ti ń ṣe ti wà lọ́rùn ẹ sà nǹkan tí ẹlẹ́mà fún wa ká tó lọ sí. Ah, ṣé ti gbẹ́rẹ́ ogójì tí mo ló sìn sátàrí báyìí. à ah, irọ́ bóyá ẹni tí ó ti tó jáde káwa tó wọlé nìyẹn sà. Ah, mo mọ̀ ọ́ dáadáa ọbẹ̀ ru gbẹ́rẹ́ ẹ ń fún ọ ní nǹkan tó kàn bẹ́ẹ̀ ni. Bọ́lá dáadáa òpó tún rí mi ẹ mọ̀ pé tí bá ń jó lẹ́sẹ̀ ẹ ìdúró wò ah, ẹni ẹ̀gbọ́n bá gún lẹ́sẹ̀ yóò sì ṣe láǹkà láǹkà lọ́dọ̀ alábẹ́ẹ̀lì tó ti yẹ ọ ìdùnnú tó tó fi rí mi ẹ̀yìn tí mo tó wá fún mi pé bá ń bá ọmọ yìí sọ̀rọ̀ Ṣaléwá wo mo nífẹ̀ẹ́ rẹ̀ débi pé tí n bá ń tọ̀gbẹ́ lásán tó ti yẹ ọ tí n bá ṣe gẹ̀rẹ̀ bí ìgbà Ṣaléwá bá kọjá ní iwájú ìtọ̀jọ́ wa ni ní bá sáré dìde Ṣaléwá Ṣaléwá Ṣaléwá gbàgbà lajú ọlọ́mọdé àmọ́fò tó ti yẹ ọ ní ìgbà. àtòrí ń sọ fún kókó fọkàn rẹ balẹ̀ sórí tọ́mọ bá ń sunkún tí ìyá rẹ̀ bá ń rẹ̀ ó di dandan kọ́mọdé akẹ́kọ̀ọ́ tí ò bá sí nǹkan mí bẹ́ẹ̀ sórí mo ti ń bá Ṣaléwá sọ̀rọ̀ ó sì di dandan kó gbọ́ fọkàn rẹ balẹ̀. sórí inú mi dùn mo sì ló ti ń bá mi bá a sọ̀rọ̀ yìí mo tó fẹ́ ọ̀tẹ̀ ẹnu sí ni sórí bó ṣe wò mí I will take care of me màá tọ́jú ẹ̀ take care. àtòrí hmm? ẹ ẹ farabalẹ̀ ah, ah, ṣòro pé òyìnbó tó ń sọ ẹ gan ó lè dá wàhálà lẹ. Hmm. ó lè bá a mọ̀ pé mo kàwé ni. èmi náà ti mọ̀ ìwọ sáfẹ̀yìn bùlẹ̀ àìmọ̀sìnkò ní dààmú ẹ̀ dáa torí ẹ̀ ń bá sì dúró dolúwa kò ní jogún òfo ìfọkànrẹ́ balẹ̀. o ti yé mi ojú ò ní tí ọ èmi náà ti fẹ́ mú ẹ lọ sọgbọ́ ṣé ẹbẹ́ ìrira lónìí. Ah. mo ní ẹbẹ́ ìrira kó o pé mo wá pé ìfilẹ̀ o <laughs> ìfilẹ̀ o sọgbọ́ ṣé ò ní ta o. a tún máa ríra. àtòrí. Oh. Ah. Ah, ṣe wá ẹ̀kọ́ mọ ilẹ̀-èdè Yorùbá òwe ìṣe wa àṣà wa làǹdánimọ̀ wa yóò tọ́ka bí tàǹtí wa ẹ̀kọ́ mọ ilẹ̀-èdè Yorùbá òwe wà lẹ́wà ẹ̀gbá ọ̀rọ̀ òwe kí ló ń bẹ níbẹ̀ òwe. ká tó sọmọ lórúkọ ilé làwọn wò àwọn tí wọ́n gbàṣà lárugẹ tí wọ́n gbàṣà lárugẹ tí wọ́n gbèdè Yorùbá lárugẹ tẹ bá wò wọ́n dáadáa ìbéèrè náà wà lẹ́yìn ọ̀ èmi ò ní fọwọ́ sí ju ẹlẹ́ bàbá tó bí mi ẹja gbèdè yìí lárugẹ o ó yá ìṣe wa ìṣe wa ìṣe wa. ọkọ mi ọmọ arẹ náà ní mọ̀pọ̀ mọ̀pọ̀ arẹ náà ní jọ̀dún mooru ọdún mooru làgbà oyè ní jàǹdà. káàbọ̀ àyà ah, mi àyà mi kò dáa o sì wá buyẹ̀ pẹ́lú ìbábọ̀ ọkọ rẹ dání. ẹ má bínú ẹ má bínú sí wa má bínú sí wa. gbé yín àmọ́ èmi mọ̀ pé nǹkan kan ló gbé yín wá o. bẹ́ẹ̀ ni mà ọ̀rọ̀ kẹ́mi ló gbé wa síbí. kẹ́mi ẹ dákun kí ló ṣe o. màmí àwọn aláwọ̀ funfun àwọn náà gbé ètò kan wá láti ìlú wọn wá sí orílẹ̀-èdè wa ètò yẹn wọ́n pè ní exchange of culture and tradition bíi pàṣípààrọ̀ àṣà àti ṣe ibi iléèwé ọmọ yín ni kìnìún wa sòdó sí àwọn ọmọ tó wà ní sùkúl yẹn náà máa ní àǹfààní àti kópa ń bẹ̀ ẹ tó bá dẹ̀ máa kópa ń bẹ̀ màmí ń láti gbọ́ ìjìnlẹ̀ èdè ìjìnlẹ̀ èdè gangan gangan sùkúl ọmọ yín dẹ̀ nìyí òyìnbó náà máa sọ pátápátápátá fẹ́rẹ̀fẹ́tẹ̀ ká tó rí ọmọ tó lè gbọ́ Yorùbá dáadáa mẹ́ àárín jìnnà làwọn àwò pé kò síbòmí tá a lè dorí kọ ju ọ̀dọ̀ yín lọ ẹ̀yin lẹ máa bá wa solution sí i bí ọmọ yín ó ṣe gbọ́ ìjìnlẹ̀ Yorùbá ju àwọn ẹgbẹ́ ẹ lọ so wọ́n á lè wọ́n á lè mú mọ́ ètò tí wọ́n fẹ́ ṣe. Yorùbá nù. bẹ́ẹ̀ ni Yorùbá ni ẹ dẹ̀ mọ̀ pé mi náà gbọ́ ju Yorùbá kéékèèké tèmi náà ń sọ ẹ̀ yẹn lójú ká wá síbí. ní gbogbo ilé ìta wá wì náà èmi náà mélòó lèmi náà wà mọ̀ ń bẹ̀. màámi bíi kẹ má mọ ìjàlá ọdẹ rárá àti ẹkún ìyàwó ẹ̀. lóòótọ́ ni nígbà wa náà wà kéékèèké gbogbo ẹ̀ la mọ̀ àmọ́ ní ìsìn mélòó mo wá rántí. ẹ kí làwọn àṣìbá ìmàmì àṣà ni àfikún ọmọ yìí má àwọn kópa ń bẹ̀ẹ́. ọkọ mi ọmọ Bùkọ́lá. Hey, ebi nìyẹn o màmá a máa rí yìí ṣé kò sí. ọkọ ló ń dà fún ọ kò sí nǹkan kan. ìyá mi mo fẹ́ kẹ́yìn náà kẹ́ bá a fi etí sí ọ̀rọ̀ ẹ̀ ìrànlọ́wọ́ kan mo fẹ́ látọ̀dọ̀ àbúrò yín inú mi ò sì dùn bó bá lè ṣe fún mi. <laughs> ẹ̀yin náà ò jẹ́ bẹ́ẹ̀ màmá ẹ tó bá kúkú wà lákàtà mi màá ṣe fún yín ẹ ṣe àǹtí Bùkọ́lá mo tún kí yín lẹ́ẹ̀kan sí i ṣe rí nǹkan tí a níìdì lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ ni pé à ń wá èèyàn kan tó gbọ́ Yorùbá dáadáa tó máa bá wa kọ́ ọmọ wa ní ìjìnlẹ̀ Yorùbá I mean Yorùbá gidi. ọ̀rọ̀ Yorùbá lẹ wá mú tó le bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà ẹ̀yin ẹ lọ́mọ yẹn wá láàárín oṣù méjì ẹ ò rí ìyípadà lára ẹ̀. Um, ibi tó likely ká ti ní problem nìyẹn torí a fẹ́ kí ẹ bá wa lọ sí Ìbàdàn láti máa bá wa gbé láti jẹ́ kó rọrùn fún gbogbo wa. Ah. màmá ìyẹn máa le díẹ̀ o. ẹ bá a dá sí ẹ bá a dá sí kò yẹ kó le. yóò lè bó ṣe wí o ṣùgbọ́n nígbà tá a bá ti rẹ́yìn èèyàn pàtàkì báyìí bí nǹkan bá tiẹ̀ lé tẹ́lẹ̀ dandan ni kọ́rọ̀ èmi ọmọ bẹ́ẹ̀ mi ò ṣe bóun sọ̀rọ̀ wọ́n wà rẹ́yìn lẹ́ẹ̀dẹ̀. ẹsẹ̀ yóò dáa fún mi. iṣẹ́ wa àṣà wa làmìdánimọ̀ wa ni ó tọ́ka bìtà tiwa ẹ̀kọ́ mọ̀ yín lédè yorùbá yorùbá lẹ́wà ẹ̀gbá ọ̀rọ̀ rẹ̀ kí ló ń bẹ nígbà òwe. ọ̀gá o ó ní tí ẹ gbọ́ náà ọ̀rọ̀ tí ìyá àgbà bọ̀ sọ kí lórí sí. ṣé òrìṣà léwa ọ̀rẹ́ tí ìyá àgbà bá mi sọ mo ṣì ń rò mi ò tí ì rí rò kì í ṣe pé àti kọ́yàn níwèé ni mí lára o rárá o ìwọ náà kúkú mọ̀ pé iṣẹ́ mi ni ká kọ́yàn níwèé kọ́ mọ̀ mọ̀ kò jẹun tó ni mí lára rárá àmọ́ ìwọ náà wò kí n kúrò níbi tí mo ti ń gbé kí n wá lọ síbi tí mi ò mọwọ́ wọn bẹ̀ ọ̀rọ̀ yẹn sì ń ṣe mí bákan jàre ẹ àmọ́ láàrin èmi àti ẹ tí mo bá ní kí n bí ẹ ṣé tó bá jẹ́wọ́ ṣé o máa lọ ni. àbẹ̀wò <laughs> a máa gbọ́ béèrè dàgẹ̀nì ṣé o rí pé béèrè tó béèrè kí ṣe ń tó yẹ kó béèrè lọ́wọ́ mi ah, ṣé o ṣe mọ́tàn tó bá jẹ́ èmi èmi fúnra ara mi ah, èmi ọ̀ lọ pẹ̀lú gbogbo nǹkan tán láwọn fẹ́ ṣe fún ọ kí lè gbòmí ṣe tí ó lòun ní fàárọ̀ wà mí ń wà mí tí mò ń sun gidi. ó máa lọ. kì í mọ̀ ṣeré ń lọ o. ó dáa o n ti gbọ́. kí lè alẹ́ fẹ́ rí àṣì o. Hmm. ọmọ ṣàlẹ̀ wa ọ̀rẹ́ mi mo máa ní kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kọ́rọ̀ rẹ má dàbí eku tó rẹra tó wá bọ́ sínú omi. eku tó rẹra tó bọ́nu omi làbárè o. bẹ́ẹ̀ eku tó rẹra tó bọ́ sómi wò ó tóbìnrin bá ti lè fọkùnrin ṣàkọjù nínú kó fọkọ ṣàlè tàbí kó wá padà fàlè ṣọkọ jẹ́ ń sọ fún ọ ọ̀rọ̀ àtorí bẹ́ẹ̀ wù ó jẹ́ gbà á kó o rò dáadáa. Ah, ah. ṣàlẹ̀ wa kí ló dé. inú ni ń wọ mi kí ni nǹkan fà mí wá láti ìsàlẹ̀ kùn báyìí sókè báyìí. inú ẹ kí ló jẹ. ìmọ̀ o ìmọ̀ tí mo jẹ o ṣé o rárá tí mò ń bẹ̀ sọ ká o ti gbà fátorí nìsín ebi ń kàn ránṣẹ́ sí ni ní bàbá fọwọ́ wọ́nú ẹ gbogbo ẹ ó bá lọ ilẹ̀ pẹ̀sẹ̀. ṣé ọ̀rẹ́ ọ. kò rẹ̀ mí. ó rẹ̀ ọ. àní ó rẹ̀ mí òótọ́ ọ̀rọ̀ ni mò ń bẹ̀ sọ. ọlá káàbọ̀ sínú ilé wa ẹ ṣeun ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ni mo. kẹ́mi sí ẹ tàǹtì. hello. olúwa kẹ́mi. yes ma. <laughs> ojúlówó ọmọ lẹ́ ń wò yẹn ẹyin lójú bàbá ẹ nìyẹn tó bàbá ẹ ò fi ṣeré wọ́n pọ̀ lọ́wọ́ wa méjì ni wọ́n àfi kọ́ lọ́n bá wa wò wọ́n ẹ máa rí báyìí pé agbára la fi bímọ mo fẹ́ kẹ́ bá wa tọ́jú ẹ̀ ohun tá a kẹ́ wá ṣe ń bì gangan ni pé èdè wa èdè Yorùbá Yorùbá pọ́nbélé afẹ́kùn náà máa sọ kọ́yé da Gẹ̀ẹ́sì mọ́ èdè Yorùbá mọ́ ìyẹn la fẹ́ kẹ́ bá wa ṣe fún àfẹ́gbàtọ́ ojú la fi tọ́ ọ kò dìgbà tẹ́ bá fẹ́ gbàlú torí àwọn ò fẹ́ gbà tọ́ ẹ jọ ẹ bá wa kẹ́ á dẹ̀ gbọ́ mo dẹ̀ ń gbà ládùúrà wípé òní kábàámọ̀ pé wá síbí àsìkò tí wọn náà wọlé wa àwa náà ní rí dààmú. àmì àṣẹ. so you are highly welcome. Um, ọmọ Bukola right. bẹ́ẹ̀ni. yeah àwọn òye rántí dáadáa uh, like the mother rightly said àwọn méjì péré làbí obìnrin dẹ̀ làwọn méjèèjì bẹ́ẹ̀ àwọn ò kí ń wo pé bóyá obìnrin ni wọ́n à ń wò pé even tó bá jọkùnrin náà ni wọ́n the kind of training and discipline tá a máa fún wọn náà láti fún wọn yẹn kò eh, there is no uh, gender gender problem here you understand now like I said they are already disciplined but focus. Uh, mo fẹ́ kó wà lórí Olúwakẹ́mi there are just two things mọ́mí ẹ ti sọ ọkàn fún ẹ and that's eh, ẹwà uh, èdè and all the rest of them the another thing ni ìṣe ní ilẹ̀ Yorùbá àti àṣà wa ó oh important for us to have gone to interior to fetch you yẹ kó mọ̀ pé kì í ní ẹwà important ẹ eh, afẹ́ kó kó sọ ìdí ìgbà kankan kò gbọ̀yìn kò àti ṣe àti ọ̀rọ̀ sísọ ẹwà èdè gbogbo ẹ̀ la fẹ́ kí gbogbo àwọn fi kọ́. you understand and eh, wàá pé at the end of the day you will not have any reason to regret ever coming here. ẹ ṣeun ọlọ́run ó kọ́ wa mọ̀ sí. àmín. olúwa kẹ́ mi. yes ma. ẹ kí wàá lélẹ̀ rẹ̀. Ilé. Oriki. Ọmọ Bùkọ́lá mọ̀ pó ni. Ah, ọmọ arẹ náà ní mọ̀ pó. Mọ̀ pó arẹ náà ní jọ̀dúnmọ́rún. Ọ̀dúnmọ́rún làgbà oyè ní jáàmù. Oh <laughs> pẹ̀lẹ́ ọkọ mi, <laughs> pẹ̀lẹ́. Yeah, because. Okay, Wadele Nisha. That, that's that's very nice. that's good. Màá san owó orí kìí yẹn fún wa. Èmi náà sì gbà. Of course, it's your right. <laughs> Oríṣiríṣi nǹkan ló wà nínú àṣà àti ìṣe Yorùbá bíi àlọ́, ẹ̀sà àti ìjálá. Àwọn ogun ló máa ń sìn ìjálá. Àwọn ọdẹ ni tí wọ́n bá ń sùn ìjálá a sì mọ́ ọdún gan Pàtàkì nínú wọn ni olóògbé Ògúndáre Fọyànmù. bàbá wa alábí ògúndépò pẹ̀lú kọ́lá akíntayọ̀ ọ̀dẹ ìlú ìbàdàn. ìgbà wo ló máa ń ṣe ìjálá. ìgbà ọdún ni ìgbà ọdún ògún tàbí ìkómọjáde àbí ayẹyẹ láàrin àwọn ọdẹ. ẹ wo àǹtí bukola nǹkan tẹ kọ́ wa náà ti wà òkè lónìí à ń jáde dírẹ́fà fi gbé wa jáde. mo ti ní kó o mọ̀ jẹ́ èbó rẹ̀ ó pọ̀ mọ́ nígbà míì tó o bá fẹ́ sọ wàá ní omidan bukola nǹkan tá a kọ́ lónìí náà ti tó o a fẹ́ ṣeré jáde. omidan Bùkọ́lá nǹkan tẹ́ kọ́ wa náà lónìí ti tó a fẹ́ jáde. <laughs> ó yá ẹ kó wèé yín wá ẹ mọ̀ wàá pẹ́ o. Yeah. àtòríbọ́ àtòrítorí àtòríbọ́ skibọ̀. àdérògbà bíi àdérògbà. àtòríbọ́ gbogbo nǹkan. ọmọ tọrọgbọ yìí mi kán. ẹ kò. kò ní pẹ́ yẹn kì. ẹ kù ọkọ Ṣaléwá ìgbín rẹ sáà ló tẹnu mọ́ kí ó sáà gùn. ìwọ ló ń sọ báyìí bóun ní ìgbín irú tiwa yóò ṣe tẹnu mọ́ nǹkan tí ò ní í gùn ọgbọ́n bí wọ́n ṣe ń kí alágbó lè tíya ni èmi lọmọ olóje ọmọ ọlọ́gẹ̀dẹ̀ ọmọ apànájàre ọmọ abínúwọdò tí òun ni dojúgun èmi ni kọrúkọrù kọkọ ń kọ. n'gba wo n'gba. kò ní gún ọ yáyáyáyá wẹlẹmu wẹlẹmu tèmi dayọ wẹlẹmu. omu omu omu omu ah, dúró náà o ká má fọ̀rọ̀ ẹ lẹ̀ nínú ìlú wa yìí mo mọ̀ ti gbúròó Bùkọ́lá ó ti ṣe díẹ̀ sórí. Bùkọ́lá. Ah! Hmm. ọ̀rọ̀ ọmọ tó sì tún dálẹ̀ yìí ó sì tún dàbí ẹ̀ pé o tó kàn mí lé wọn torí Bùkọ́lá ó ṣe ń tọ́pọ̀ nu ayé mi ó ní ó ní mogun lẹ́sẹ̀ tí mo fi rí Saléwà kí lọ́rọ̀ Saléwà sì bọ̀ sí tọ́bẹ̀ tó máa ń parí iṣẹ́ báyìí starting lónìí kò ní fínísì bí mo ṣe rí láàrin ìlú mọ́nù ibi tí mo ti wà ń jarán lọ́tún tí mo ń jarán lọ́sì lẹ́nìkan wá ní òǹgbùrò rẹ o ara mi bù máa sọ mo níbo ló ti búrò rẹ̀ lọ́ba ní ẹ lọ́dọ̀ ológun kan ló wà nìbàdàn mo ní ológun kí n ti bùkọ́ láàtọ̀ ológun àdàkàn ológun èwo ṣé tí wọ́n máa ja ogun ìlú sí ìlú ni àbọ̀n wo ó ní sọ́jà ah, sọ́jà mo yà tètè gbẹ́nu mi. ẹ tó bá jẹ́ bàdàn ni kí á wà lọ. kí la lọ sí. mo mọ̀ di arẹrẹ mo mọ̀ jaaba mo mọ̀ oríta mẹ́rin mo sì mọ̀ mọ̀ pò. rọgbà mi rọgbà ọ̀sà jẹ́wọ́ pé bẹ́ẹ̀ wọ́n bí a sí àbí arígungun bá dán lọ́mọ òun ṣùgbọ́n ò tí ì dápọ̀ ọkọ̀ bọ́mọ jẹ́ èè dákọ̀ ọkọ̀ bọ́mọ jẹ́ ẹ dákun sọ ọmọ bódìjà. Hmm, ọmọ bódìjà. ọmọ bódìjà dákun tó bá dìjà gan tó pilẹ̀ lé dúró. ìjà àtẹwò tó bá jẹ́ ní ààyìn nílùú wa kò sí ti ń wọlé ń wọlé dúró fún. ogun abẹ́lé ló lè jà. sórí ọ̀dọ̀ sọ́jà tí wọ́n ń pè káwọ́ Bùkọ́lá lọ èmi èlò ọlé sọ́jà torí mo mọ àwọn tọ́jà ìbọn wọn fi tolé ìbọn yàtọ̀ síbọn téèyàn bá lòun gàǹgà tongongo tó bá bọ́ ọwọ́ sọ́jà ìjọ kan mọ̀ bọ́ ọwọ́ sọ́jà ní ẹ bá ní mọ̀ mọ̀ sọ́jà mo ṣe bí yọ̀tọ̀ ọba yóò ni lọ́ba ní mú kà mí ìka afáàrí ó ní fi lélẹ̀ kí n wá mọ̀ pò òye rẹ̀ ní wà ń ní èjì nígbà n lọ kí n mọ̀ wájú ibi wálẹ̀ àfi kúgú bó ṣe lọ́bọ̀ sọ́jà èmi a ah, làákà ìyanu rẹ fún tó sọ yìí ah sójà ìdodo ni wọ́n ti máa bẹ̀rẹ̀ sí ìlú yẹn wọ́n tẹ ìdodo ìdodo wà kónú ah! níbo olú ẹ̀ bá délé wọn á béèrè pé bòǹdodo wa níbo ní ìsọpọ̀ wà olú ẹ̀ ò ní ní ìdodo ah, níbi tí ara pọ̀. you guys are going to do your hair later in the day. yes okay. Um, báwo wá ni ṣé tíṣà yẹn ń gbìyànjú. <laughs> Mommy, I don't think that woman can teach me Yorùbá. Èmi gan gbé Yorùbá jù ọ lọ. Kí lórí tó fi sọ bẹ́ẹ̀? <laughs> mọ́mí ẹ̀yin náà sọ òótọ́ ṣé òwe ni kí ló ń bọ́ bá mutí. <laughs> kí ló ń bọ́ bá mutí kò kí ń ṣòwe àlọ́ àpamọ̀ ni wọ́n á ní kí ló ń bọ́ bá mutí èṣinṣin ni. she insisted that òwe ni she can't teach me as in she can't. ah no no fẹ́mi ìrógò báyìí okay i know what to do <laughs> imagine òwe kọ́ olúwa kẹ́mi má. ó yá kí oríkì onílọ̀kọ̀ ọmọ àrélù tí mo kọ ẹ̀. Hmm. onílọ̀kọ̀ ọmọ àrélù ọmọ ẹrú mọṣá ọmọ àjọba líle. kékeré ìlọ́kọ̀ kò mọ pípo ojú àgbààgbà ìlọ́kọ̀ kò mọ pípo títa òsì. bójúmọ́ bá ti mọ́ máa gbé agbódógó ẹṣin regbé oko. Hmm. ó tiẹ̀ ti ń gbìyànjú ẹ àmọ́ ó tún wáá fi kún màmá kó ẹ dáadáa kó lè mọ̀ ṣẹ́gi ṣẹ́gi ìlọ̀kọ̀ kí wọ́n má ṣe ṣìgò nítorí ẹrú baba yín ní í ṣe bébè. mo lálàá ni. alájẹ ni. àti wọn. Ah. Moscow. Bàbá Túndé. Sà. Bukola. Ọ̀gá. Èwo nínú yín ló lọ sí bedroom mi? tó mú necklace. rárá o ọ̀gá èmi ò kí ń jalè. ọ̀gá. talk to me. ó dàbí ẹ̀ ń gbàgbé nǹkan o this place is military zone ilé sójà lè wà náà you don't steal in my house so who among you ló jí necklace mi come on talk to me talk to me. ọ̀gá ọmọdé làá fi sóògùn ògbójú ṣé ti béèrè lọ́wọ́ olúwakẹ́mi. are you suggesting pé ọmọ mi ló jí necklace. moscow. ọ̀gá. yes. Um. yes i'm listening talk to me. ó mọ̀ pé látijọ́ tí ẹ ti gbà mí sí ẹnu jẹ́ ti tẹ́ gbà mí sí èmi ò gbé sáárà mi kọjá mọ́sálásí ibi tẹ́ bá sì fi ẹlẹ́mọ̀sán tèmi sọ. So ibẹ̀ ni mo ń sọ yìí sì mọ̀ nípa nẹkílẹ́sì tẹ́lẹ̀ wá bóyá góòlù ni àbí sílífà èyí rírí ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ tẹ àwọn ń dáadáa. irú ah! ah! ọ̀rọ̀ wo lẹ́nu yìí ṣé mi ni mo wá wọnú ah! ilé. ìwọ ló ní access sí bedroom mi bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. èmi náà ti fẹ́ sọ tẹ́lẹ̀. bó ni necklace yẹn wà. Ah, if I find out that it is any of you. Hmm. I'm a soldier man. If you don't bring out the necklace now. I'll kill you and the government will give me an award for killing you. ẹ jẹ́wọ́ ẹ sọ bí tẹ́ ẹ fi sí ọ̀rọ̀ kú là ń sọ yìí ọlọ́mọdé àkúbá yẹn jẹ́wọ́. mosco tó bá jẹ́ ọwọ́ ẹ ní necklace yẹn wà ó jáde I give you twenty four hours gbọ́n tọ́gà wí ọ̀gá gan tiẹ̀ lójú àánú wọ́n tún rò dáadáa ó láwọn fún yín ní twenty four hours gbèdéke wá gbèdéke odidi ọjọ́ kan ibi kẹfì wá nẹ́kìlẹ́sì bàbá dírẹ́bà ẹ̀dá kú ìtù ẹjọ́ ẹwà fọ́gà ọ̀gá ẹ kúkú mọ̀ gẹ́gẹ́ bí n ti mo sọ lẹ́ẹ̀kan ẹ ń kọjá bí tí èéfín mi ṣe ọlọ́run kọ́ mọ́ ṣùgbọ́n kí ní kan tí mo mọ̀ ní pé ọ́fíìsì yẹn wá tó bá fi sílẹ̀ I kill you. yóò ti gbọ́ yóò ti gbọ́. ẹ gbọ́rọ̀ òwe kí ló ń bẹ níbẹ̀ òwe. báwo ni ẹ̀gbọ́n níbo ni kẹ́mi bá ọ̀rọ̀ èdè Yorùbá èdè ṣé mọ̀ pé next week náà ni gbogbo nǹkan tá à ń sọ máa ṣe ojú ò máa gbọdọ̀ tiwa. ojú ò lè tiwa ah o need láti rí level tí ọmọ ẹ dé now nínú ká sọ èdè Yorùbá ṣó fẹ́ gbọ́ èdè Yorùbá ti dán mọ́rànmọ́rán ní ẹnu ọmọ tó yẹ pé ìfà tó ọgán bá rí inú ẹ máa dùn ni ó ń sọ ìjìnlẹ̀ Yorùbá ń sìn ni. ọlọ́pàá èkó lọ́kọ́ mi o ẹni bá nà mí dáràn ọlọ́pàá èkó ọlọ́pàá èkó lọ́kọ́ mi o ẹni bá nà mí dáràn ọlọ́pàá èkó lọ̀gọ́ mi ò ẹni bá nà mí dáràn ọlọ́pàá èkó. ọlọ́pàá èkó lọ̀gọ́ mi ò ẹni bá nà mí dáràn kò rí o pé mo ti rí ọmọ látàródó ara ayé mo ti rí ọmọ látàródó káyé má fi mí ṣébẹ̀ mo ti rí ọmọ látàródó. I told you, right? ilé ìwà ilẹ̀ ní òsín nǹkan ẹ dúró náà bí mo ṣe ń gbọ́ orin yẹn orí mi sì ń wú ah, imagine ẹ wo kò sí nǹkan tá a máa yọnu sí mọ́ ah, but ọmọ ti bá dé level ilé òun lẹ́yìn náà ṣì ń ká gógó síbi. irọ́ mi ò ká gógó ọkàn rẹ̀ mi díẹ̀ ní iná ò ká gógó kẹ́. ẹ wo ẹ ẹ gbọ́dọ̀ wà tired because nǹkan ṣì wà níwájú tá a fẹ́ ṣe we still have a lot to do ah, in fact i'm really proud of you. thank you sir. i'm proud of you too. thank you dad. <laughs> ẹ̀gbọ́n mi ìdùnnú ló ṣubú láyọ̀ báyìí so olúwakẹ́mi tèmi ní ìjọba ìlú ọba fún ní òṣùbà kárì tó tó lè. ó ní o ó ní o fat ṣé kí n má parọ́ fún ẹ nígbà tẹ́mi gan gbọ́ inú mi dùn ìdùn ìdùnnú ṣubú láyọ̀ fún mi because mo kàn wò pé ha ẹ̀jẹ̀ mi nínú ìdílé mi lọ́mọ yẹn ti jáde tí ìjọba ìlú ọba dẹ̀ recognize ẹ I I was happy in fact i'm still happy the joy is still in me meanwhile you want to n tún dúpẹ́ lọ́wọ́ ẹ because you really try your best i mean i appreciate your contribution. ẹ̀gbọ́n mi à kì í dúpẹ́ ara ẹni ẹ̀wọ̀ ẹ jẹ́ ká mú iye kúrò ìgbà wo gan ló fẹ́ dé báyìí. ẹ kò ní pẹ́ dé kò ní pẹ́ dé fact tó bá dé gan kò ní pẹ́ padà because she is going back as an ambassador and we uh, on high commission wa lọ́hùn ni ti ń dúró dé. oh that's true that's true torí wọ́n ní ó máa lọ sí Malaysia ó sì máa lọ sí China ó máa in fact ẹ wo ẹ̀gbọ́n mi. a kú oríire a kú oríire ńlá ló wọlé. Ah, oríire ni o oríire ni o kò tí ẹ ń ṣe tí wọ́n ti lè pa wọn rárá. ẹ ẹ ìyá ẹ ti dáná tán ṣé ká lọ dá ẹni à. ó ti yá ẹ jẹ́ ọ lọ jẹun kí ló tún kù <laughs> lẹ́yìn ìdùnnú oúnjẹ ló kù ló ṣe jẹ́ ṣé bí mo ṣì wá ń bí ìjẹta mo dẹ̀ major look sad wọ́n sọ fún mi wọ́n ní kò sí nǹkan. kí lẹ ti wá lò fún wọn báyìí. dókítà feel better ìyẹn náà làwa náà move by you because ikọ́ náà yóò feel better. Doctor, wa wo wọn She ṣé àwọn hospital òṣìṣẹ́ ni "She, our doctor strike ni And you can't go on lọ hospital now. dókítà ti wá ó ti fún lábẹ́rẹ́ wọ́n ti kó oògùn fún wa pé kó máa lò ẹjẹ́ nígbàgbọ́ pé á wà alright in fact ó ti fi bẹ́tà ju tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ kò tiẹ̀ lè sùn ṣùgbọ́n ló ń sùn yìí. ẹ lè ṣọ pẹ̀lú bí mo ṣe ń wò wọ́n well that reminds me kẹ́mi sọ́lá mi nǹkan náà. ọmọ yín ó wà nù yàrá ó ń palẹ̀ mọ́. aráàlú òyìnbó. àbí <laughs> ẹ ṣe jàre. ikú ni o. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́kọ́ mi ó kú ẹ ṣàánú mi. kò wá sábùdá lọ́rùn ọ̀pẹ bẹ́ẹ̀ ni àfi kí méjọ̀ wá ìgbọràn kan torí gbogbo ohun tó lè sokúrọ̀ pátápátá ti kú òfin nípa láti ṣe sáré ìgbọràn bá a bá rí tàǹkìrì àwo. ẹ wo bàbá ẹ jọ̀ọ́ ẹ wo ó ní kí n sọ fún yín wípé gbogbo ọgbọ́n tẹ bá lè dá ní kẹ bá òun dá sí i ẹ má jẹ́ kó kú ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ rà mí. bá a máa rí gbọ́. èmi ò bá gbà yín níyànjú pé ká gbé ọ̀gá lọ ilé ìwòsàn. àárẹ̀ wọn yìí ń pọ̀ ọmọ Bùkọ́lá. ọ̀gá. Hmm ọ̀rọ̀ hospital máa kàn lélẹ́yìí kì í ṣe ọ̀rọ̀ hospital rárá o orí nígbà tí mo yìí wá ní iṣẹ́ ológun tí mo sì rí pé di ọmọkùnrin ò tó àbí nígbà táwọn akẹgbẹ́ mi ń kú lọ́tún tí wọ́n ń kú lósì mo bá wá kún ẹsẹ̀ mi. ọgbọ̀n tí ń gbaṣọ lára ewúrẹ́ ló yẹ kò ní ẹ kò gbọ́dọ̀ sọnù wọ́n gbọ́ tọ́jú ẹ̀. ọmọ Bùkọ́lá Sokúnrọ̀ yìí láàrin yìí o Sokúnrọ̀ ló dàwátì yìí o. Hmm. Hey, eh, bẹ́ẹ̀ bá a bá rí Sokúnrọ̀ tó bá fi di aago méjìlá lọ́túnla àfàìmọ̀ àfàìmọ̀ ó kẹlẹ́rú má pe ẹrú ẹ̀ sọ́dọ̀. Ah, odò òdì odò òdì Bùkọ́lá ah, jọ fọlọ́run bẹ́ẹ̀ mo fi gbogbo ohun tó ní mo fi bẹ́ẹ̀ ibo wa ni chain fẹ́ wọlé sí sórí bá ṣe wà yìí ara ẹni tó ní chain nìkan ló mọ̀ ara èmi àti ẹ kò mọ̀ mi ìsá lè gbé chain ọkọ mi ní chain tèmi gan mọ rírì ẹ gate man ò dẹ̀ lè wọ bí driver ò lè lórí méjì kó lòun kọjá ẹnu ọ̀nà yẹn ìwọ nìkan náà ló lè wọ yàrá yìí mi ìdẹ̀ lè pẹ́ lólè abẹ́ wa gbà mí báyìí mo ń bẹ́ẹ̀ náà ni gbogbo ọgbọ́n tó bá lè gbà gbogbo ibi tó bá lè wá chẹ́yìn sí jọ ó fẹ́ kí chẹ́yìn padà sínú ilé yìí jọ ṣàánú wà. ọmọ Bùkọ́lá dákun o. ẹ wo mọ́mí ẹ jẹ́ àfọkàn balẹ̀ ká sì máa gbàdúrà ọlọ́run ní jẹ́ kí n kankan ṣe dáàdì ẹ wo gbogbo ọ̀nà tí mo bá dẹ̀ mọ̀ òun ni mo máa tọ̀ láti jẹ́ wípé ẹ̀gbọ́n ọ̀rọ̀ di rírí. ọmọ Bùkọ́lá dákun. plane tá à ń wá kọ́ lélẹ̀. bẹ́ẹ̀ni ẹ wò mi ò mọ̀ mọ̀ o. bá a ṣe fẹ́ràn ẹ tó àti ọwọ́ tá a fi mú ẹ nínú ilé yìí ó tún jalè nínú ilé wa. jane ah. tá à ń wá lọ́wọ́ ẹ̀ no tell me I am dreaming. àbújú mi ń tàn mí ni. Bukky. ǹjẹ́ o mọ̀ pé ẹni tí a bá apá lọ́wọ́ ẹ̀ òun ló yá tán. ó mọ̀ wípé obìnrin kò lára àyà bí ọkùnrin o. wo ọwọ́ mi yìí. tí mo bá fi gbá etí ẹ etí yẹn ò lè gbọ́rọ̀ mọ́ láì fọ̀ láì. tí ó bá máa gbọ́rọ̀ wọ́n á lọ tẹsẹ̀ lébọ̀ fún ẹni o. ó bẹ́tà gbogbo nǹkan tí bá ń bí ẹ kó máa sún kí ni reason tí o fi lọ jíṣẹ́ nìyẹn tí wọ́n ká mẹ́ lọ́wọ́ ìwọ àtàwọn olẹ́jọ́ jí lóòótọ́ ni wọ́n bá ẹ̀gbọ́n mi lọ́wọ́ mi àmọ́ èmi kọ́ ni mo jí ẹ̀wò kò sí nǹkan tí mi lè fi búra fún mi ò jalè rí. gbẹ́nu ẹ dákẹ́. bíbá jẹ́ ilé iṣẹ́ fún búra mi tí mo bá fà ẹ́ lé àwọn ọmọ lọ́wọ́ wọ́n á nà ẹ̀bí kò kú ni o. ó yá dá lóhùn ó ní kì í ṣèwọ àbí ṣé orúkọ bàbá tèmi ni kí n kọ síwájú ẹ̀ kó jalè àbórúkọ ta ni kí n kọ sí. dábì lò. gbọ́kọ́ tí mo bá gba ojú ẹ̀ sí wàá mọ̀ pé wọ́n ní ó yá súnmọ́ ìgbà yìí. súnmọ́ ẹ̀. ẹ dákun torí ọlọ́mọ mọ́ ẹ jẹ́ n bi yín ní ìbéèrè kan kí láǹfààní ojú burúkú tẹ̀ ràn kalẹ̀ tẹ̀ ràn jù kalẹ̀ bíi iná mọ́tò tí kú tí ń pa tẹ́ ẹ sojú fìgbà tí ń lago ṣọ́ọ̀ṣì ẹ̀yin ìyá burúkú yìí ojú ìlẹ̀ràn kalẹ̀ gbà àwọn èèmọ̀ ọmọ nílùú yìí tí wọ́n èèmù rè wò ojú náà lẹ́sìn ràn kalẹ̀ tí ẹ mọ ọmọdé kò tán tí wọ́n ètò ọmọ mọ́lé mo wá sọ fún yín báyìí mọ́mọ́ mo ń jẹ́ kó yé yín tí ìbàrí àbúrò mi tí ẹ bá fi ojú yín burúkú kẹ́ ẹ fi lọ mọ́ àbúrò mi wálé mọ́mọ́ mo fún yín ní òní ọ̀la sí ọ̀túnla tí wọn ò bá mú ọmọ wálé wá bá mi bì mọ́mọ́ sẹ́rí gbogbo àdúgbò yìí gbogbo àwọn ọmọ tí mẹ́fẹ́ pátá òkò ni wọ́n ní wọ́n lẹ̀yìn pa. ẹ ẹnu yín tẹ ẹ làálẹ̀ ẹ pàdé mọ̀mọ́. ṣe ti gbọ́ tí bá wá tó àṣeyún kan ń wà ní imú yìí kí wọ́n mọ bá ń rẹ́ mi. bẹ́ẹ̀ ni ẹ̀yin olórí púpọ̀ àgbòsí atókùn mọ́ ọkùnrin ẹ lanu òsílẹ̀ bí abíyá àwọn tí ń gẹ̀rù. àtúnṣọmọ lórúkọ ilé làwọn wò àwọn tí wọ́n gbàṣà lárugẹ tí wọ́n gbàṣà lárugẹ tí wọ́n gbé èdè Yorùbá lárugẹ tẹ bá wò wọ́n dáadáa ibi rẹ̀ náà wà lẹ́yìn ọ̀ èmi ò ní fọwọ́ sí ju ẹlẹ́ bàbá tó gbé mi ẹja gbé èdè yìí lárugẹ o. mo fẹ́ kí ẹ bá ọ̀rọ̀ yín sọ̀rọ̀ dáadáa o. madam ṣé ọmọbìnrin ti jẹ́wọ́. Ah, hmm. bá a ṣe túrẹ̀tì yẹn kò jẹ́wọ́ rárá àmọ́ èmi ní èrò kan níwọ̀n ìgbà tó jẹ́ wípé a ti rí ìfún tá à ń wá èmi fi hàn pé ẹ jẹ́ ká release ọmọbìnrin yẹn kó máa lọ. DPO DPO ó yẹ kó jẹ́rù yín lẹ tún máa sọ bẹ́ẹ̀ ọmọ jalè a ní kẹ́ ẹ jẹ́ kán lọlé ẹjọ́ kán prosecute ẹ̀ tọmọ míì bá fẹ́ ṣerú ẹ̀ next time tó bá rírú ìyà tó bá fi jẹ́ nílé ẹjọ́ wọ́n máa lè máa refer sí kéèzé ẹ̀ pé ìgbà tí lágbájá ṣe ló ṣẹ̀wọ̀n kò ní jẹ́ kọ́mọ mi lè ṣerú ẹ̀ mọ̀ ẹ̀ wá ní ká fúri ẹ̀ ah, irọ́ kò jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ó lọlé ẹjọ́. kò mà dá kéèyàn máa jìyà ìmọ̀dí kó má mà dá o àmọ́ ẹ jẹ́ ká máa rò gbẹ̀yìn ẹni ń fàyè ṣeré ojú kòkòrò mà dá kó má alẹ́ òní nìkan la fọ́ láti dáàbò bò.

èèyàn tó ka bìtà ti wá àmì ìdánimọ̀ wa ni yorùbá dùn ún ta. ká tó sọmọ lórúkọ ilé làwọn wò àwọn tí wọ́n gbàṣà lárugẹ tí wọ́n gbàṣà lárugẹ tí wọ́n gbèdè Yorùbá lárugẹ tẹ bá wò wọ́n dáadáa ìbéèrè náà wà lẹ́yìn ọ èmi ò ní fọwọ́ sí jù. ti wá ẹ̀kọ́ mọ ilẹ̀ dẹ̀ ẹ̀kọ́ mọ lẹ́wà ẹ̀bá ọ̀rọ̀ òwe kí ló ń bẹ níbẹ̀ òwe. tó fi mú òyìnbó aláwọ̀ funfun tó kọ Yorùbá ṣe bó yẹ ká kàgbé èdè wa lárugẹ ni èyìnbó lẹ́nu wọn bí ọ̀pẹ rẹ̀ o láìdẹ́ sọ èdè abínibí. moscow musco. mo ń jáyé mo ń jáyé. <laughs> musco ṣé o mọ̀ pé ọ̀gá lè kú. Ah, ọlọ́run níjọ́ gbogbo báyìí. ó ku ọjọ́ mẹ́ta péré tẹ́ni yẹn máa lò láyé. kí ló dé lẹ́sùn mùsẹ́ẹ̀nì. nǹkan tó tiẹ̀ wá ń ṣe mí ni pé irú ikú tán lẹ́ni yẹn máa kú wọ́n ní kinní kan máa pọnmi sí nínú omi a máa jáde létí a máa jáde nímú a máa jáde lójú ẹ̀ a máa jáde lẹ́nu wọ́n ní tó bá tó wá fẹ́ kú báyìí fúnra rẹ̀ báyìí ni ìrògbò jáde ní tiẹ̀ yóò wá fi sílẹ̀ akọ̀pànà pè. láì dalẹ̀ awó lédi kí ló dé. musco. Eh? mú school. mo ń jáyé. ṣé wàá dáa káwọn òbí ẹ̀ fojú sunkún ọmọ owó ìkú lójú owó ẹmọ ẹsẹ òkú lójú ẹsẹ àtẹgbẹlẹsẹ tẹni mi ò lè kú báyìí wó làbúrò kú tèmi sẹmi mo mú sẹni ni kọlọ ń sànú ẹ tó mú sẹni náà kọlọ máa wá kó sínú kẹni tó tiẹ̀ mú sẹni kókókókó fi sẹni náà kí gbogbo ti rùn lẹ kókókókó tán ẹjẹ ẹjẹ bá wà bàtí ẹ lásán bá wà bàtí. báwo ni ẹ ṣe mọ̀ wípé báwo lẹ ṣe rò wípé èmi mú múṣe ni. Hmm. ṣé wo mọ̀ pé báfẹ́fẹ́ bá fẹ́ ó ń láti kànge ògo lára. ìyá wa ẹ wò ṣe rí ẹ̀yìn ń jẹ́wọ́ fún yín mo fẹ́ kẹ́ ẹ pa mí ní kẹ́ ẹ pa mí ta ẹ dàgbọ́ ètò ẹ bá jẹ́ ìbúyàwó olùgbẹ́bẹ́ wọn mo wo sùúrù àyè bẹ́ẹ̀ ṣe wọlé náà mo bẹ̀rù àgbà ẹ̀dá fún ẹjọ́ tó yọ lọ ìyá wa sẹ́ni kí ẹ̀sìn mọ́ owó àti gba gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀ èmi náà ti ń gbìyànjú àti dá sí eré òpadà ṣùgbọ́n yàrá ọ̀gá ó ti dìjọba ọrùn àfagbára wọ ni ọ̀gágun ò jáde kó nu ilé mọ́ tá bá fẹ́ jáde báyìí wọ́n tilẹ̀ kọ́ pa ni. mo fẹ́ kẹ́ ẹ ṣèlérí fún mi ipe tí n bá tú àṣírí ara mi fún yín ẹ ní tú àṣírí yẹn fẹ́ lómi láéláé. mosco àṣírí tó tú fún mi mi ò ní tún fún ẹ̀dá alààyè kankan ó ti dìmùlẹ̀ láàrin èmi àti ẹ̀ ohun tó dó bá dé kan kò tún ríta mọ́. ah is it yàtọ̀ true. torí àgùntàn lèmi èmi ò kí ń bàwò jẹ́ màmá bí ọ̀rọ̀ ẹ̀gbà ọ̀run ṣe rí jẹ́ nìyẹn o <sighs> mo sì ti ṣèlérí fún ọmọkùnrin yẹn pé mi ò ní sọ fún ẹ̀dá ọlọ́run kankan àmọ́ torí pé ẹ jẹ́ àgbàlagbà olóde kì í ṣàlàyé ọ̀rọ̀ náà fún yín kódà bí mo ṣe ń sọ fún yín òun lẹ̀gbọ́n mi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ má sunkún wọn ó lóun ló fìyà ṣe tiẹ̀ ìyá oníyẹ̀ ò sì ní jẹ́ tiẹ̀ lájídé sì ni ṣe lọ́rọ̀ rẹ̀ mọ́ ń lè kókókó kí ló fẹ́ ká ṣe báyìí. torí bí àbá sọ̀rọ̀ ìfún kò mọ nínú òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. ìwọ sì ẹgbẹ́ mọ̀ wulẹ̀ sí yọnu èmi mọ̀ pé bá lọ bá lọ àbọ̀ bọ̀ ṣùgbọ́n gbà tí àbọ̀ tá a wí tọ́ bá dé ẹlòmíì ọjà ìyà yóò tún bọ̀ yẹn jẹ. kódà olóhùn ní jẹ́ àjẹyẹ oníyà iye òní tọ́ sí wa dákun kọ́ mi sórí bọ́rọ̀ bá ṣe ń lọ ẹ mọ̀jà kétí mi ó di sí o sì máa bù ń gbọ́ lóòrèkóòrè èmi náà sì wà fún náà sọ̀rọ̀ mo mọ̀ bí ó ṣe fi ọgbọ́n àgbà tí fi gbé kalẹ̀ fún wá wò ọkọ mi ọlọ́run kọ̀ wá mọ̀ sí. jákòndé wọn ti lọ́lọ́wọ́ kọ àmọ́ sí ọ̀rọ̀ yìí wá ti di sóònù ẹ̀kọ́ àmúmọ́ra ni ó dẹ̀ ti ṣèlérí póun ò ní sọ ọmọ ẹ ká máa wòye ìbọ̀. gígbókì tó wọ́n mú un ní. níbi tí explanation bá wà question máa ń work out fún rẹ̀ bẹ́ẹ̀ one níbi tí èèyàn bá ti wá fẹ́ rìnrìn àjò kan tí ò expect kó ń fẹ́ rìnrìn yẹn tó kàn rìnrìn yẹn lójijì a gbọ́dọ̀ béèrè kí ló fà. ẹ béèrè. bọ́lá bó o ló ṣe rìn gan-an what is the question you ask irú question wo ìlò ń bi kí ló ń fa ìbéèrè ṣé ètò yẹ ká mọ bínú lẹ́ni ata àti rí tipẹ́ tọ́lọ́ ń sì pé kó dé tó ti yọ kò sí méjì tó yẹ ká sọ fún gbogbo pé wọlé bomi ara kára rí ó sì lé kókókó padà ká sì béèrè pé kí ló fẹ́ jẹ bùkọ́lá o ká pé bó ló ti rìn bó ló ṣe ṣe kiri. àbọ̀ ògbọ́ rẹ wa ìbéèrè kan ṣo tí mo fẹ́ bi ọ kó tó di pé àwọn olódò kan ó sọ lórí ibùkún máa ń lọ ni pé kí ló fẹ́ jẹ́ kí n bọ̀ sí i. ẹ wo ṣaléwá gbogbo ntẹnu bá ń jẹ náà ti dà. ẹ wo pẹ̀lú ọjà ibùkọ́lá wọ́n ti kẹ́rọ ẹyẹ ilé wọ́n ti kó pàmádì yẹ gbogbo tọ́rọ̀ lánàá ni. ìyàwó ẹ. mi ọmọ fún ọ tó ti yí ọ ẹ ń bá gbẹnu ìyàbùrù mi ilèmi náà fẹnu òṣèré kan tó ti yí ọ wo bàbá òwèrè tọ́lọ́dọ̀ ọ̀dọ́ rẹ bàbá jọ̀dùnkú àbíkí lẹ́ ń é ìkànnì o tí ẹ bá ṣe wèrè kéèyàn ríru ọmọ tó dáa tó báyìí kọ́ máa febi pa. ṣé jọ̀lùbọ́ ni wọ́n ń jẹ ni. ẹ bí bàbá ti rí ọjà gbọ́dọ̀ rẹ̀ àwọn ní jọ̀lùbọ́. jọ̀lùbọ́ bò ó bò ló ṣe máa ń ṣe báyìí. kí á ló kọ rẹ̀. ẹ á jọ̀lùbọ́ bò ó kì í ṣe jọ̀lùbọ́ méjọ méjọ ló kọ wọn. kí ni méjọ ṣe jọ jọ̀lùbọ́ torí Ọlọ́run síbi tó ọba máa ṣẹńtẹ síbú sì ra pè mí sí kọ́nà kankan tó sọ pé tí mo fẹ́ sọ yìí sọkọ̀ rẹ̀ sí àbí òkọ̀ rẹ̀ sí àjọ wọn máa búlù ẹ̀ káàkiri ìgboro pé olúwa rẹ̀ ọ̀pọ̀ sí ọ̀la bẹ́ẹ̀ sì rèé wọ́n ń pọ̀ sí ọlá lójoojúmọ́ bó ṣe ń tú sí kùkùkù lọ́yẹ kọ́ mọ wọnú àgọ́ ara rẹ láti mọ̀ sọ correct english ah what's rubbish. ẹ̀yà lọ gbé dípò òun pò òun pò ṣé wo mọ̀ tún mọ́ jọ̀lùbọ́ àti méjọ̀ ni jákè mi sọ̀ tún mọ́ méjọ̀ fún torí méjọ̀ ẹni tí ó bá ga tó ga gan lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń jà tí wọ́n máa ń gbébọn tí wọ́n máa ń nara wọn para wọn ẹlẹ́sẹ̀ tí wọ́n wọ́ọ́rọ́ aṣọ náà wọ̀ ẹ̀ tó wá ga tó ga gan dé extreme end of eh, sky. ó so bí ẹ wá lé pátá kọ̀mándà sí tìmọ̀ méjì ọ̀nà àbẹ́ ah, ìwà rí nǹkan irú ròǹbòrùn kí la ti fẹ́ sọ̀rọ̀ yín náà ṣé ìwọ tí mo tún ti ń kọ́ ní English ṣé kọ̀ọ̀kan ọmọ tí sì tòun imagine that major major major. ẹ jọ̀lùbọ̀ náà major. Sally. Ah, ah dọ́ àti jọ kí lọ́jọ́ fi yàtọ̀. wọn kò bọ̀ àní omi wọn sí bí ìdìdì mọ́. ṣé dúró ẹdúró ṣé ọ̀dọ́ tèmi ni kò sí lọ ìwẹ̀ ni àbí yọ̀wẹ̀ lọ́dọ̀ yín. kí ló ń ìwẹ̀. yọ̀wẹ̀ lọ́dọ̀ rẹ rẹ ìwé lọ́dọ̀ tiẹ̀ tiẹ̀ tiẹ̀. ọ̀rọ̀ ẹjọ́ ti wo dákun já wọlé. lọ́wẹ̀ lọ́dọ̀ rẹ rẹ tó gbọ́ búkì búkì. kọ́lọ̀ ó sànú olúwa rẹ̀ àti security ó fọ mọ́tò. arákùnrin tí o bá fẹ́ kú bí ajá ṣe ń kú tòun tògbòrò. tí o bá fẹ́ kú bí àgùntàn ṣe ń kú tí òun ti rọ̀rọ̀ lọ́rùn. gbọ́ mi ó yá wọlé lọ kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. ṣe ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. mo ti fẹ́ bà. ọ̀gá ẹni sùúrù ah, ẹni sùúrù ṣe bọ́ọ̀nà mo ti wọnú lẹ́yìn tí mo fẹ́ sọ ah, ẹ ti tún ẹtọ́ ẹtọ́ ẹtọ́ ẹtọ́ ẹtọ́ tírẹ́tì mi àkílódé ah, gẹ́lẹ́ sá ọ̀gá ọ̀gá yẹ olówó sá ni wọ́n kó pàṣẹ ẹ̀kọ́lùwà rẹ̀ ẹni kọ́ ni òṣèlú sá kó sá fún mi. kí ni nǹkan tí ó wọnú living room láti bá wa sọ. ọ̀gá olówó sá ló dé. má yẹ kí inú bí mi o. náà mo fẹ́ sọ ẹ ọ̀gá sẹ́wọ̀n gbígbà kan sẹ́wọ̀n kan wá sí èdè. Yes. ṣé tí bá sọ ètò mú fún yín ṣe nǹkan kò ní ṣe mí. ọ̀gá kì í ṣe Bùkọ́lá ló mú mú mẹ́ńtó mú. kò ṣe Bùkọ́lá ó dẹ̀ mẹ́ńtó mú ẹ kí ló wá dé tó jẹ́ ká máa waste time ara wa ta ló ń fi ta ló ń accuse wrong person. a dẹ̀ ń dààmú dẹ̀ wà nílé òde sọ̀rọ̀. èrò púpọ̀ mi bẹ́ẹ̀ ṣe ìyá bí aṣọ tẹ́tù bí ológun ìgbẹ́dọ̀ ni òjò kí n fẹ́ tó tọ̀ láṣìírí. máa bẹ̀rù ta ni o sọ orúkọ ẹ tó mú fún mi ẹ tó mọ̀ tó mú ní. tell me. ẹ̀gbọ́n náà mo fẹ́ sọ ní dáre ẹ̀gbọ́n náà mo fẹ́ sọ ẹni kò ní oṣù sẹ́ni kò ní tọwọ́ ẹ̀ ní oṣù tọwọ́ ẹ̀ lẹ́ àpọ̀jù ìyàpọ̀ ní jálẹ̀ kọ̀ọ̀kan náà wo ni ṣẹ́ṣẹ́ṣẹ́ náà mi sílẹ̀ ṣe ni mo sá ti fẹ́ jẹ́ wọ́ ṣẹ́ni pàkó sáwọ́gà. ọ̀sán àbá ọ̀gá ṣe mọ̀ pé sójà ni ẹnìbọn lé o. ah you know na I'm a soldier na so mo níbọn na. inú yàrá yìí. oh wow of course. ìbọn wà bẹ́ẹ̀. ọ̀gá ṣé tí n bá wa dárúkọ tó mu ṣé nǹkan kò sáà ní í ṣe mi. gbà mí lọ́wọ́ bọ́ọ̀yì. kò dé sọ̀rọ̀ tó fi ń kàdé ẹyẹ bàkà. ọ̀gá. èmi mú chain tẹ́ wá. ìwọ ló mú chain. èmi ò dẹ̀ like ibi tó lè bá ti ń jà i don't like it so you just have to kind of forgive us. Eh, ìyá ọkọ mi wọn bá ń dáríjì Ọlájídé eh, ni adémọ níyà adélẹ́gbẹ́ sì tún níyì torí gbogbo òbí tó bá ti já pé èrò ó jẹun bẹ̀ dání ibẹ̀ ni mo mú ìgbé dání. Bùkọ́lá ìyá ò jẹ o ò ní ríyà o mo fọlọ́run bẹ́ẹ̀ mo fẹ́ kó dáríjì wa mo fẹ́ kó bá wa padà lọ sílé wa torí pé ọmọ mi ti dé báyìí ó dẹ̀ ń béèrè ẹ̀ jọ. in fact ṣe ṣe ló ń ká gbogbo káàkiri inú ilé each every time ló wọ́n sọ pé i want to see aunty i want to see aunty i want to see aunty and uh, i'm sure if she sees you now she's gonna be all right plus gbogbo embarrassment tó ti encounter yẹn my wife and I are ready to to, to pay you we we'll compensate you all right kò ní ìyá yẹn ò ní lọ lásán anything tó bá need you just tell us we'll, we'll give you okay. ọkọ mi. ma. ọmọkùnrin yẹn gan kọ bò ní. mami, kó wà ń tọlọ́pàá ibi tó dẹ̀ máa kú sí ló wà ẹ mẹ́tẹ́ nínà ibi tó máa kú sí ló yẹn á jẹrà síbẹ̀. ṣe sùúrù o ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ti gba sùúrù o. mami o embarrass ọmọ yìí now ẹ mọ orú ẹ mọ ohun tọmọ yìí go through now. bẹ́ẹ̀ àná ẹ jẹ́ kó ń wá ntẹ ní láti mọ́lé bẹ́ẹ̀ yẹn. ìyá mi àgbà yìí mọ̀ wá lójú àkórí ọmọ tuntun wọ̀ ìyá ọkọ mi dákun mi bá ń bẹ̀. èmi náà mọ̀ bẹ́ẹ̀. báwù bọ̀ láti. tó fi mú òyìnbó aláwọ̀ funfun tó kọ ìrùn bá ṣe bóyá ká kàgbé èdè wa lárugẹ ni èyìnbó lẹ́nu wọn bí ọ̀pẹ rẹ̀ o láìdẹ́ lè sọ èdè abínibí wọn o. láti wá ẹ̀kọ́ ọmọ orílẹ̀-èdè Yorùbá.